òòrùn òṣùpá ìràwọ̀ àwọn nímọ́lẹ̀ ayé òṣùpá oníyebíye àwọn onímọ́lẹ̀ sáyé ìjìnlẹ̀ lọ́rọ̀ náà ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí i níṣẹ́ olúwa ò ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí i ni bẹ́ẹ̀ ni ìjìnlẹ̀ lọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ rẹ̀ kì í tí kì í ṣá kì í tẹ́ kì í dìbàjẹ́ ọ̀tun ọ̀tun ni lójoojúmọ́ ògo ìgbàlà lẹ́tọ̀ tẹ́ wà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìjẹ́ ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbá ọba ìbá ìjòyè ìbá arúgbó ìbá ọ̀dọ́ gbogbo ilẹ̀ káàárọ̀ òtù òjíire pátápátá láti ń kí yín lórí ètò ìgbàlà lówùúrọ̀ yìí pé ẹ káàárọ̀ ọ̀dẹ̀ ò dáa bí Yétúndé Adéòsì Adéyẹmọ yín aka Ayọ̀ǹgbénu yín rèé lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ pé tẹ́ bá ti rí mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín kẹ́ pé ògo ìgbàlà ó tún ti ṣe kí ni ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ti ń kí wa lẹ́yìn àwọn tó ti ń ṣùgbà wa ẹ̀yin lèjìká tẹ́ ò jẹ́ káṣọ ó jábọ́ lọ́rùn wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti gombe láti nasarawa láti port harcourt láti ondo láti kotonu gbogbo yín pátápátá òun náà làkí mo lérò pé ẹ ti gbádùn abala àkọ́kọ́ lórí ètò yìí lọ́jọ́ tòní níbi tí ẹ ti jó ijó orin ìyìn àti ọpẹ́ pẹ̀lú olórin wa àròjà olúwatósìn òdùwùsì wọ́n sì wà nílé agodo pẹ̀lú wa ẹ tún máa gbádùn jésù dáadáadáadáa lára wa lọ́jọ́ tòní ẹ mọ̀ pé lórí ètò yìí àwọn ọ̀rọ̀ tó ń sọ̀kalẹ̀ látòrí ìtẹ́ mímọ́ wá ibi báyìí lè ti máa gbọ́ àwọn orin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan tó ń fúnni ní ìṣítí tó ń fúnni ní ìrètí lórí ètò yìí náà lẹ ti máa máa bá a pàdé èyàn ṣàmá yìí kúrò níbẹ̀ ẹ wà níkàlẹ̀ ẹ máa gbádùn wá lọ́jọ́ tòní a ní àlejò pàtàkì nílé agodo tó máa fi ọ̀rọ̀ ẹ̀mí mọ́ tí wọ́n máa fi bọ́ wa ní ṣísẹ̀ntẹ̀lé ìwé bíbélì wo la fẹ́ tẹ̀lé lọ́jọ́ tòní èwo la fẹ́ múlò nínú ẹ̀ lọ́sẹ̀ yìí tá a fi máa rìnrìn àjò ọ̀sẹ̀ yìí àti oṣù yìí tó máa tó ń lọ tó ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ yìí ẹ mọ̀ pé ẹ àwẹ̀ wà ń ta fáwọn onígbàgbọ́ oṣù ìrònípìwàdà òun la wà yìí láṣẹ ìdùmarè gbogbo ọrẹ wa pátápátá òun lélẹ́dùmarè máa pè ló máa gbà ó yá ẹ bá mi ké sára alẹ́ kẹ ké sérò ọ̀nà ẹni pé ògo ìgbàlà ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn kájọ rìnrìn ìgbàgbọ́ lọ sí ìwé orin dáfídì ẹ jẹ́ ká jọ rìnrìn ìgbàgbọ́ lọ sí ìwé orin dáfídì kẹ́yìn náà kẹ́ mú bíbélì nínú ilé orin dáfídì orí kẹfà láti ẹsẹ̀ kínní títí dé ìparí rẹ̀ ẹ jẹ́ ká wo ohun tí ọlọ́run tó ní fún wa lónìí bóyá àárí ọgbọ́n ẹyọ kan tàbí méjì àárí mú nínú ẹ̀ torí pé kí ni ìjìnlẹ̀ lọ̀rọ̀ olúwa láti orí kìíní olúwa má ṣe bá mi wí nínú ìbínú rẹ kí ìwọ kí ó má ṣe nà mí ní gbígbóná ìbínújẹ́ rẹ ẹni tí olúwa bá ti bá wí nínú ìbínú ẹ nítòótọ́ a lè máa ṣe àwọn nǹkan mìíràn tá a bò pé à ohun tá à ń ṣe yìí kò dára nítòótọ́ à ṣé olúwa máa kọ̀ mí sílẹ̀ pátápátá ni lẹ́yìn ká ṣáà máa rawọ́ ẹ̀bẹ̀ sí pé olúwa ṣáà má ti bá mi wí nínú ìbínújẹ́ rẹ fi àánú rẹ kò fi fà mí mọ́ra olúwa ṣàánú fún mi nítorí àìlera mi olúwa mú mi lára já nítorí tí ara mi kan egungun mi ìyẹn ni pé nígbà táwọn náà bá ti ṣe àwọn nǹkan tó jẹ́ wípé ah ó lágbára gan táwọn àgọ́ta ti ẹ̀rù pé ṣọ́lọ́run ti ẹ̀ lè dáríjì mí ni aláàánú lọ́lọ́run ó ṣetán láti ṣàánú fún wa yóò sì gbàdúrà wa. ara ara kan ọkàn mi gógó pẹ̀lú ṣùgbọ́n ìwọ olúwa yóò ti pẹ́ tó padà olúwa gba ọkàn mi gbà mí gbà mí là nítorí àánú rẹ àánú yẹn náà ni àánú rẹ̀ Olúwa làwa ń tọrọ rọ̀ òjò rẹ̀ lé wa ẹyẹ tí fò àtẹ̀rà tó rinlẹ̀ rí wọn lọ́pọ̀lọpọ̀ àánú àánú àánú àánú àánú àwa ọ̀run làwa ń tọrọ torí ẹ̀yẹ tí fò àtẹ́rà tó rinlẹ̀ rí wọn lọ́pọ̀lọpọ̀ nígbà tí ẹyẹ tó ń fò àti èèrà tó ń rìn nílẹ̀ tí wọ́n bá ń rí àánú olúwa kí ló ṣe àwa ọmọ ènìyàn tá a lè rí àánú rẹ̀ gbà àwa tí a dá ní àwòrán ara rẹ̀ nítorí náà jẹ́ ká máa béèrè fún àánú kódà nínú ìbànújẹ́ wa ká ṣáà máa béèrè fún àánú torí pé òun ló ń pèsè fẹ́kú òun ló ń pèsè fẹ́yẹ ojú ọ̀run ẹyẹ ojú ọ̀run á kàn máa fò ní wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń lé sí i èèrà kékeré bó ṣe kéré tó tó ń rìn nílẹ̀ ó ń rí àánú gbà ní ìgbàgbọ́ pé dandan dandan ó ti di dandan ó gbúdọ̀ rí àánú gbà ẹ jẹ́ ká tẹ̀síwájú ní orí ìwé sáàmù yẹn orí kẹfà orí karùnún nítorí tí kò sí ìrántí rẹ nínú òkú nínú ìsà òkú ta ni yóò dúpẹ́ fún ọ òkú tó ti kú ò lè yin ọlọ́run nítorí náà ló ṣe yẹ ká máa bèrè ká máa bèrè ká máa tọrọ fún àánú ẹ̀ torí pé ta bá rí àánú gbà á lè máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ kẹfà agara ìkérora mi dá mi ní òru gbogbo ni èmi mú ẹní mi fò ní ojú mi èmi fi omijé èmi rin ibùsùn mi hmm, mo gbà á ládùúrà ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo ẹkún kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn olóyìnbó àpè ní silent cry àwọn ẹkún kíkorò èyí tó wù kó o ti lè máa sun ní wákàtí àti ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí ìríjú àti kọlọ́run ọ̀gá ògo mo pa á láṣẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo ẹkún kíkorò ẹgún ẹkún kọ̀rọ̀ èyí tó ti ń sun lórúkọ Jésù kó dópin kí ni ẹkún yẹn ṣé àìrọ́mọbí ni ṣé àìróyún ní ni ṣé àìrọ́kọ ni ṣé àìríṣẹ́ ni àìtẹ́gbẹ́ ni lórúkọ Jésù gbogbo ẹkún kíkorò yẹn kó bẹ̀rẹ̀ sí ní máa dákẹ́ lórúkọ Jésù ó ní ojú mi bàjẹ́ tán nítorí ìbìnújẹ́ ó di ogbó tán nítorí gbogbo àwọn ọ̀tá mi ṣe mọ̀ pé téèyàn bá ń ronú nígbà míì ẹlòmíì ẹ̀rínú funfun àti kún orí ẹ̀ kó ṣe pé bóyá ó ẹ̀ ìrònú ni ẹlòmíì ojú ń dùn ún kò ń ṣe pé bóyá ó ẹ̀ àbí nǹkan kan igbe ni ẹkún tó ń sun òun ló ń jẹ́ kí ojú máa dùn ẹlòmíì ti wá gbó ju ọjọ́ orí ẹ̀ lọ kò ń ṣe pé bóyá kò tiẹ̀ rówó tọ́jú ara bóyá ó ní nǹkan kan tó ń ba fínra láàgọ́ ara òun ló ń sọ di ogbó òun náà ni bíbélì fi ìdí ẹ̀ múlẹ̀ nítorí náà tá a bá ń sọ̀rọ̀ à ń mú jáde nínú ìwé mímọ́ ni ó ní ara mi di ogbó tán nítorí ìbínújẹ́ mi àti àwọn ọ̀tá mi tó ń gàn mí mo tún pa á láṣẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tàbí nínú obìnrin tó ń gba afẹ́fẹ́ sára tó ń rìn lórí ilẹ̀ tó ń ṣe ọ̀tá rẹ tó dẹ̀ tún ṣe ọ̀rẹ́ rẹ lórúkọ jésù kọlọ́run mú kúrò lọ́nà fún ẹ kó ráyè lọ lórúkọ jésù hallelujah ó tẹ̀síwájú ó ní ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí tí olúwa gbọ́ ohùn ẹkún mi ó ìgbàgbọ́ ti wà níbẹ̀ yẹn ìgbàgbọ́ ti wà níbẹ̀ ó ní nítorí pé olúwa gbọ́ ohùn ẹkún mi ẹ lọ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ wá jẹ́ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kí ni ohun tó ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ wo ló ń ṣe òun tà àdínà ọmọ làkejì ẹni ò ń di lọ́wọ́ láti lọ síbi gíga ni ó ń ṣe nǹkan tó dáa inú ń bí ẹ <laughs> jáwọ́ níbẹ̀ nítorí pé olúwa ni ẹ lọ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí ẹni tó ń ṣe ẹ nínú bínú sí yẹn tó bá jẹ́ pé ẹni tó mọ ibi tí wọ́n ti ń ké pe ọlọ́run tí ọlọ́run ti ń gbọ́ ni olúwa máa rí ẹ kọjá nítorí náà jáwọ́ níbẹ̀ tó bá wà nídìí ìbàjẹ́ kan tàbí èmi sí ọmọlàkejì ẹ ẹsẹ̀ kẹsàn-án olúwa gbọ́ ẹ̀bẹ̀ mi olúwa yóò gbọ́ àdúrà mi ojú yóò ti gbogbo àwọn ọ̀tá mi ara yóò sì kàn wọ́n gogo wọn ó padà ojú yóò sì tì wọ́n lójijì lójijì lójú máa tì wọ́n gbogbo ẹni tó bá sọ pé òní débi ògo ẹ gbogbo ẹni tó bá sọ pé òní ráàánú gbà gbogbo ẹni tó bá sọ pé òní rí ìbùkún gbà gbogbo ẹni tó bá sọ pé òní rógolò ayé ló sọ ìyẹn ò kí ń ṣe ìpinnu olúwa fún ẹ ìpinnu olúwa fún gbogbo ẹ̀dá ọmọ alàyè ni pé ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyùngbà lórí ilé ayé tí adẹ́dà ṣẹ̀dá tó ti fún wa mo wá ń pa á láṣẹ lówùúrọ̀ yìí ìpè lójijì gbogbo oore tó o ti ń retí lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ni máa dé bá ẹ ìwọ akẹ́kọ̀ọ́ tó ń wò mí yẹn bóyá o tiẹ̀ ti ń dúró wo admission pé ah admission mi yìí báwo ló ṣe fẹ́ bọ́ sí bọ́ sí àwọn ẹgbẹ́ mi wọ́n ti wọ year two wọ́n ti wọ year three wọ́n ti wọ final year kò tí ì wá dé o wá ń ronú sunkún sí Ọlọ́run lọ́rùn má sunkún kó kọ̀ máa sọ pé à kò ṣeé ṣe àbí ó ti tán rárá sunkún sí ọlọ́run lọ́rùn olúwa yóò sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ ìwọ ti wá wà nílé báyìí obìnrin ni ẹni ọkùnrin ní ẹni ó yẹ kó o ti níyàwó àwọn ẹgbẹ́ ti bímọ tán àwọn ọmọ ọ̀rẹ́ ẹ̀ wọ́n ń pè ẹ́ ní ọ̀nkú àwọn ọmọ ọ̀rẹ́ ẹ̀ wọ́n ń pè ẹ́ ní àǹtí ìwọ wá ń ronú o kàn ń sunkún kiri o ọ̀nà ẹ̀ ṣòwò lọ síwájú ọlọ́ sunkún sí ọlọ́run lọ́rùn pé olúwa gbà mí ṣàánú fún mi gbogbo àwọn ọ̀tá mi pátápátá olúwa jẹ́ kí wọ́n pẹnudé olúwa yóò sì gbọ́ ẹ coca-cola òun làwa ni ẹ̀yin bá kiri ni coca-cola ló ń bá kiri ni àti jẹun àárọ̀ ó di ṣòro àti jẹ tọ̀sán ó di ṣòro talẹ́ gan kọ́ àfi tó bá lọ ṣe àbẹ́ẹ̀gì ẹjọ́ ẹ wá fún mi lórúkọ jésù mo pa á láṣẹ nínú ayé ẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí pé lójijì ẹ gbogbo ìròyìn ayọ̀ tó ti ń retí tipẹ́tipẹ́ kó bẹ̀rẹ̀ sí ni máa bá ẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí iṣẹ́ nìwọ ń wá o tiẹ̀ ti parí yunifásitì o wá wá ṣé o ti rìn rìn rìn rìn bàtà ti lá ǹjẹ́ bó ṣe ń wo ògo ìgbàlà ní wákàtí àti ọ̀wọ̀ yìí ire olúwa ó bẹ̀rẹ̀ sí ní sọ sínú ayé ẹ lórúkọ jésù gbogbo ibi tó òru ọfi ọkàn ire sí gbogbo ibi tó òru ire sí àríwá o ìlà oòrùn o gúúsù o ìwọ̀ oòrùn kò bẹ̀rẹ̀ sí ní máa ríre níbẹ̀ ire kò bẹ̀rẹ̀ sí ní máa bá ẹ lórúkọ jésù apá láṣẹ látòkè wá ni bẹ́ẹ̀ ló máa rí lórúkọ jésù àṣẹ ọ̀run ti tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti fi èdìdì wọ́n ti fi ṣe kí ni wọ́n ti fi dì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ kò sí ohun tó wù kójú ẹ lè máa rí tó bá ṣàti gbàgbọ́ ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ ìfẹ́ olúwa kò ní lọ láìṣẹ torí ohun mo rí yẹ kó bà mí lẹ́rù ohun mo rí yẹ kó fò mí láyà ṣùgbọ́n mo pinnu láti dì í mú ọlọ́run òdodo ni síbẹ̀ mo pinnu láti mọ̀kànró torí mo gbàgbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí mi kò ní lọ láìṣẹ ìfẹ́ olúwa sí ọ kò ní lọ láìṣẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa sí ọ sí èmi sí gbogbo olólùfẹ́ ògo ìgbàlà sí gbogbo olólùfẹ́ Orísun tẹlifíṣàn kò ní lọ láìṣẹ ìyẹn tá a bá ṣáà ti dìímú tá a bá ti gbàgbọ́ nínú ẹ̀ tá a bá ti gbọ́kànlé tí a ò gbọ́kàn wálé bàbá wòlíì kan ló máa bá wa ṣe àáfàá kan ló máa bá wa ṣe babaláwo kan ló máa bá wa ṣe ṣùgbọ́n tá a bá ti gbàgbọ́ nínú ẹ̀ pé òun nìkan ló lè ṣe òun nìkan náà ló lè ṣe ọba ṣèyí òwú ọba mi àdákẹ́dájọ́ bẹ́ẹ̀ ni Ògo ó ń tẹ̀síwájú ẹ ká wọ bàtà ijó wa ká tún lọ mú ju ayọ̀ nílé agbára ká padà wá sílé agodo ayọ̀ǹgbẹ́nu ló ń sọ fún yín pé ẹ kú kalẹ̀.